ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá ẹ má bá wọn dá sí o nígbàkigbà táwọn gómìnà ilẹ̀ nàìjíríà bá sì pè pàdé ó dàbí pé wọn kì í níròyìn míì mú jáde àfi tí ó bàráàlú nú jẹ́ tí ó kó wà láti dààmú bá wọn lọ́sẹ̀ tó kọjá làwọn gómìnà yìí tún ṣèpàdé èyí tí wọ́n sì mú jáde ni pé kíjọba nàìjíríà ìyẹn ìjọba buhari dìde gìjà kí wọ́n sanwó epo bẹntiróòlù dókòó-dín-nírínwó náírà ìyẹn three hundred and eighty naira fún lítà kan wọ́n ní bí wọn ò bá lè tà ń yé yẹn kí wọ́n kúkú sọ ọ́ dìrìnwó àti márùn-ún náírà ìyẹn four hundred and five naira fún lítà kan iye tí wọ́n ń tepo báyìí ò tí ì pé gba náírà àwọn gómìnà yìí sì jókòó pé kí wọ́n sọ kinní náà di lọ́pọ̀ méjì lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni wọn ò fowó kówó oṣù ńpínlẹ̀ wọn o wọn ò pèsè iṣẹ́ o kódà àwọn míín nù wọn ò rówó oṣù san níbi tí wọ́n ti wáá fẹ́ káràlú rírú owó báyìí láti máa fi repo mọ́tò kò yẹ nìkan àwọn náà sì mọ̀ pé bí wọ́n bá ti gbówó gorí epo bẹntiróòlù báyìí ohun gbogbo ló kù tí ó gbówó lórí kí ló kúkú wáá dé táwọn èèyàn yóò tiẹ̀ láàánú mẹ̀kúnnù lójú tí wọn ò sì fẹ́ràn wa rárá pẹ́ẹ̀pẹ́ nígbà tá a bá ń repo mọ́tò nírínwó náírà fún koroba kan níbo la wá fẹ́ gbáyé wa gbà nítorí ẹ̀ lílẹ̀ ṣe jẹ́ kìlọ̀ fún gbogbo gómìnà nílẹ̀ yorùbá pé níbi tí wọ́n ti ń sọ lọ́yún yẹn náà ni kò mọ̀ o kí wọ́n má gbé délẹ̀ yorùbá ń bí o nítorí kò sẹ́ni tí ó rèpo mọ́tò níye táwọn àtọ̀rẹ́ wọn nílẹ̀ haúsá jọ ń sọ yẹn o arọ tó ń lóògùn yàgbẹ́ ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá a sí lọ́rọ̀ tiwọn wọ́n ti mọ̀ pé iye àwọn tí wọ́n ní mọ́tò lọ́dọ̀ òun ò tó nǹkan ilẹ̀ yorùbá ń bí lọ́rọ̀ náà yóò ta lórí ohun tó ṣe máa ń yá wọn lára láti tètè ní kí wọ́n fowó kówó epo mọ́tò rè ó sì yẹ káwọn gómìnà tiwa náà ti gbọ́n kí wọ́n mọ̀ pé nítorí ẹ̀ ni ṣùgbọ́n káwọn gómìnà yìí yáa gbọ́ báyìí o kí wọ́n má dán pálapàla wò bí wọ́n bá lọ́wọ́ sí i wọ́n ó jìyà bí wọ́n bá padà dádùúgbò ń bí o àwọn náà kúkú ti ẹ̀mẹ́ni tí wọ́n ní wọ́n mọ̀ pé Yorùbá ò ní gbarú ẹ̀ láàyè ohun tí wọ́n bá sì fọwọ́ ara wọn fà wọ́n ò forí ara wọn gbé e ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí